dì í sílé pẹ̀lú. ìyá àdùnní ẹ dákun ẹ fún wọn lẹ òde bóun lẹsẹ ra sí ọ̀kẹ́ márùn tẹyẹ ta lọkẹ kan ẹ wọ ẹ dákun ẹ jẹ àmọ́ ọlọ ẹ fún wọn lẹ òde. ṣé ti ìyàwó lọ mọ òbí ṣé ti ìyàwó lọ mọ òbí ṣé mo sì ti tọ́jú rẹ ní ìsìn èmi náà sì ń jẹ ju ìjẹ yẹn ó ti tọ́jú rẹ ní ìsìn àbí ọ̀dà náà kò bú ẹnu ẹ̀ lọ wà. pẹ̀lẹ́ ọkọ mi mo dé nísìnyí. ata mára yọ. mm mm-hmm. jẹ lọ́dọ̀ rẹ fún ọ. ó ti yọ báńkì èmi ìlú ìwòkọ ọgbẹ. ẹni àwọn àlọ́ọ̀nà làákòó ah, sálàáfíà ni ẹ mọ̀ kú ọrọ̀ ajé bàbá ẹ mọ̀ bínú ẹ dákun ń rántí ojú yín mọ́. èmi náà ń wò kọ́ dàbí ìpọ̀ rántí mi mọ́ ó sì gbàgbé obìnrin tó ń ná aṣọ lọ́wọ́ rẹ lọ́jà àjàrùn tí mo ní ń bọ̀ rà lọ́jà yìí ni. àbẹ́yìí èmi ni. àwọn náà ni wọ́n ra bí. ní ọrún tó lọ lọ́hùn. o rántí ah, ṣáàtì wá ṣe tàti àjà ní ìsìn. ìrà ṣùgbọ́n kan tí wọ́n bẹ́ ń bẹ̀ ni wípé owó ẹyọ kan ní bẹ lọ́wọ́ mi hmm. bí mo bá wà kó ọjà mi tán ọ̀ tẹ̀lé mi relé ọ̀ lọ rè gbà yókù owó rẹ̀. ìyá wa ẹ dákun ẹ má bẹ̀rù mu ẹ jẹ sáré ní ọ̀rẹ́ ẹ̀. ọbẹ̀ wulẹ̀ ọbẹ̀ wulẹ̀. ọtẹ̀lé lọ èmi ò rè máa tajà nígbà tí ẹni lọ torí mo bá gbowó àìsàn mi ó lè lọ ra ọjà mi ìwọ ní ìlú rẹ. lóòótọ́ lọ rẹ wa ìyókù kù sí ọlọ. Hmm? mo ti gbọ́ mo sì ti gbà n ó tẹ̀lé ṣùgbọ́n n ò ní pẹ́ dé o o ṣeun ọlọ́run ó pọn ọlé jẹ́ mú ìtìmọ̀ fẹ́ ń bẹ́ẹ̀. ẹja ọmọ méjì. méjì kan mẹ́ta lèmi wí fún yín pé rà ó èyí náà wù yìí. ẹjẹ mélòó náà sí. ìjọ́rí sí mẹ́ta kọ́ ìbáyìí ah, tẹ́ bá tẹ̀ wò mm. yìí sọ́run gbogbo rẹ̀ ló ti ẹ̀ yá sọ́yìn ẹ̀yìn náà wù mí jẹun sọ́yìn ẹ̀yìn náà wù mí jẹun lẹ̀ jẹun yóò di oríṣi mẹ́rin. oríṣi mẹ́rin oríṣi mẹ́rin. wo máa sọ fún yàrá mi wọn ní pẹ́ dé o tó ti gbọ́. bọ̀ bó o wà ní ibo lè bá mi dúró Ògúndélé sí. ẹ wo ṣé kìí ṣe pé ẹ ń tàn mí ìyàtọ̀ Ògúndélé ṣé kìí ṣe pé Ògúndélé ti sátẹ̀ lóbi mi lọ tí mo wá ń dààmú káàkiri tí mo ń wá káàkiri. Ah, ah. gbogbo kan mo gbà bí ìtògúndélé tèmi kọ́ o kò ń ṣe rádaràda o fọkàn rẹ balẹ̀ ìwọ làyò rẹ ìwọ ní ọ̀fẹ́ ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀. níbo láti wá wá sí báyìí gbogbo àárín ìlú ni mo ti fọ́n ká n ò lè sùn lọ́sàn-án lóru òun ni mò ń wá ká nígbà tí èsì abẹ́rẹ́ téèyàn kọ̀ wá sọnù ọlọ́run fún mi rí ọlọ́run jọ fún wa rí mo mọ̀ pọ́mọ mi ò lè sọnù. Eh, èmi náà àwọn kan tẹ̀ tún júwe fún mi wọ́n ní kí n lọ ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú òdìkejì wa ní àyìn pé ó náwọn ọ̀rẹ́ kan bẹ̀ pé kó má jẹ́ pé bóyá ibẹ̀ ló lọ farapamọ́ sí pé kí n lọ mo sì ní bóyá kémi náà kí n tún wa lọ bẹ̀ kọ́lékélédùrà ò jẹ́ ká rí i bá a lọ rí wọn ah, ọlọ́run fún wa rí èmi náà kéèyàn kọ̀ lè lè sọ̀rọ̀ kó rìn lọ. Emini, Emini, Ògúndélé? Emini. ojú tó pọ̀ ní wòran jò òrùn ní tanáwòrán ọ̀sá o. wọn mú ọwọ́ ọ̀tún ẹ fi tẹ ọ̀pẹ kó ẹ mú ọwọ́ òsì ẹ fi tẹ ikú ọ̀gbọ̀n ẹ kẹsẹ̀ méjèèjì ní ojú ìgbẹ́ wọ́n ní níbo lẹ̀ ń lọ ẹ lẹ́ ń lọ sí ìsàlù ayé wọ́n ní kílẹ̀ ń lọ rẹ̀ sí ní ìsàlù ayé ẹ lẹ́ ń lọ bọ́ọ̀lù mi là ẹ̀ láti sọmọ bíbí inú àgbọ̀n nìrè kù wọ́n ní kíni ọ̀rùn mi lọ́sẹ̀ tí ẹ kò fi ní ìbàdà ẹ̀ ní àyàfi tó bá morúkọ tẹ́ ń pẹ̀yìn ògúndélé mọ̀ wá morúkọ tẹ́ ń pẹ̀yìn àmì òṣùwọ̀n àdúgbò ẹ̀yin afúyẹ́ gẹ́gẹ́ níyẹn ò máa wọlẹ̀ ó ní kí ẹ̀yin òrè lóhùn ayáwó kí ẹ máa wọlẹ̀ ẹ dákun ẹ dèrò rẹ. mo ń lóye ọ̀sẹ̀ ìtura a ti gbọ́ ohun tó wí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ògúndélé <laughs> ògúndélé lè ríran mọ́ bẹ́ẹ̀ sì ni kò lè gbọ́ràn mọ́ ọ̀rọ̀ rẹ̀ ti di etí lobìnrin fi ń gbóhùn rò. Ah, ẹ má jẹ́ kí n dáwọ́. ń bá fi jáwọ́ ẹ mà pé ti sọ nínú èèyàn yẹpẹrẹ nínú ìlú ẹ̀yin lẹ́sìn sọ fún mi pé gbogbo tí n bá ti dì ẹ máa bá dé ẹ̀yin lẹ ní gbogbo tí n bá ti dú ẹ gbọ́dọ̀ máa bá dé ẹ tú ìlà mi. ó dà kò burú fún wa ní ọjọ́ mẹ́rìnlá ká fi gbóhùn tá a lè ṣe sí. ọjọ́ mẹ́rìnlá ẹ̀wọ̀ ọ̀nà tè ẹ dákun bá wá nǹkan ṣe sí ọ̀nà ti dè. olóyè ọ̀sẹ̀ ìtura ní sùúrù àwọn nǹkan ṣe sí. èmi lèmi bẹ̀rẹ̀ wà láàyè mi àbẹ́yìn. ìwọ náà ni. ẹ jẹ́ gbọ́. ẹ kí ló ló ṣe ẹ kí ló ṣe mí. ẹ dákun ẹgbẹ́ nu yín lọ́wọ́ kẹjá fún yín lé ọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ṣe máa owó bí ẹ̀rọ lọ̀gìnú pẹ́pẹ́ sí ẹ lẹ́ẹ̀bí ẹ jọ̀ọ́ ẹ bá mi pe ọmọ ọ̀hún bòde ẹ jẹ́ ká yóò fojú rí i ló bá tán. ọmọ lọmọ ń jẹ ọmọ bọ̀ wálé o hmm. ọmọ bọ̀ wálé ó ní ọmọ rẹ o mélòó ni tiẹ̀ tó kí eh! ó ní ọmọ ni. ọmọ rèé eh. orí mi o ṣé n tẹ́ bí tẹ́lẹ̀ bímọ rèé mò ń bọ̀ ọmọ bọ̀ wálé eh. ọmọ bọ̀ wálé orogún mi bá dán wò elédùn àmọ́mọ́ dúpẹ́ lọ́wọ́. kí n má bímọ láyéláyé kọ́ pé wọn ò tiẹ̀ pé òkú ewu ọmọ ó pè mí bíi tẹ́ ẹ bí lọ inú wa àti ẹ̀ wo ìyàtọ̀. Ah mo tẹ̀sẹ̀ mọ̀ para yóò yálé yálé wa mo tẹ̀ mọ̀ pé àgbàdùn ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ bẹ̀ ìwé mi. ẹ yóò bí rí ẹ ti tún bẹ̀rẹ̀. a bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ yìí náà kọ́ kì í ṣàjọ yìí. nígbà tí n bá fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn lórí orí yóò wálẹ̀ orí yá pé. ẹyẹ dẹ́kun ẹ fẹ́nu sọ́njẹ́ kẹ́ ẹ yé ó bí ẹ̀rọ ṣé n tó ń gbìyànjú àti sọ ní pé ọ lọ fẹ́ yàwó mi lẹ́à àwa wí táwọn ìyáálé wa wọ́n rú ẹrù àyà àwọn náà fẹ́ mọ̀ jẹ̀gbóná ara ìbọn ti gbó ń tiyan ọ̀hún fẹ́ yàwó lé mi mo ṣèlérí fún ọ pé kọ́ tó mu dé èmi ní pa. mo wá tó di dáná wọ́n ti bẹ̀ wọ́n ti bẹ̀ mí lẹ́nu ẹ̀jẹ̀ fọlọ́mọ pé òwe. ọkọ mi kò sí tí ó ṣe ọ ṣe sùúrù. mo rí ìyá mi mo sọ fún yín àti kó rẹ̀ pé ètò mo ń kà sínú gbáǹbì mo rí ìyá wa oṣù kìíní rè kejì rè oṣù kẹta rè oṣù kẹrin rè oṣù karùn rè oṣù kẹfà rè oṣù keje rè oṣù kẹjọ rè oṣù kẹsàn rè oṣù kẹwàá oṣù kọkànlá oṣù kejìlá oṣù kẹtàlá rè ìyá wa kò yé mi náà. Ah, ah. ẹmu olóṣooṣù ló ń kà á nù gbá. èmi kàn ń dùnú gbá ni n ò káwọ́ ń bẹ́ẹ̀. olóò ti kó bá mi. Ah, ṣe wá lóṣù méje ní. oṣù kẹẹ̀ẹ́dógún rè ya wa ah, ọlọ́ta mo sọ oṣù kẹrìndínlọ́gbọ̀n àyà wa tá mo ṣe tá mo ah, ṣe ya wa. ayé mi o ah, ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ní sùúrù ní sùúrù oh, lè ṣe ṣe mo ló ń kà á. ẹ oṣù méje mo pè é mo mọ̀ pé oṣù kẹrìndínlọ́gbọ̀n kẹrìndínlọ́gbọ̀n ìyá wa oṣù tó ṣe é mo pè é ìyá wa. mo ṣe? Ee, kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ee, kí ni mo ṣe? Táwọn dákẹ́ ọdún méjì kò bákan náà ní. ọdún mẹ́ta pé ó yí lọ ọdún mẹ́rin kú dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí ọmọ ò मुझे àṣàbí lọ bá wá kò mọ̀ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ yún inú àṣàbí ni bí ó ṣe bá kú ni bẹ́ẹ̀ ni àbákú ni bí ó ṣe rù kiri tí èkú nù kò sọ̀rọ̀ ń o. rí lórí ọ̀rọ̀ méjèèjì tó o bá wá má fọkàn sí tó o bá wá bá mi ìwà ń jọ mí o àwò ṣe fún àwò ṣe fún ọ ọ̀rẹ́ méjèèjì tó o bá wà kàmásàrà nù ẹ o. ọ̀sẹ̀ ìtura ọ̀fẹ́ kó ṣeé ṣe hmm, kò burú burú nǹkan tó ṣe sí wà á tó ṣèṣì wà tẹ́tì rẹ pẹ̀lẹ̀jẹ̀ kọ́ ọgbọ́ ọ̀sẹ̀ ìtura garawo epo mẹ́ǹdínlógún tó kún dẹmú dẹmú mọ̀dé o mọ̀dé o ogbó tó gbó kírákírá apẹ̀rẹ̀ rẹ̀ mẹ́ǹdínlógún obì obì àgbà tó gbó tó ṣe pòkẹ́pòkẹ́ apẹ̀rẹ̀ rẹ̀ mẹ́ǹdínlógún àtàrí tó tóbi dáadáa. tọmọ inú rẹ̀ péye ẹ̀ǹdínlógún ọ̀n bí mo ṣe ń sọ wá ṣèyí tán adìẹ òpìpì tó tóbi adìẹ òpìpì dúdú tó tóbi lọ bá mi wá ẹran dúdú ọ̀rí bí ìṣe ń tó bàálù mẹ́rìndínlógún bọ́ ọ bá ti wá gbogbo àwọn nǹkan wọ̀nyí wá ó lè ṣe é ṣe tá a lè sọ ó lè ṣe é ṣe kí kórìtù lẹ̀ hmm, ó lè ṣe kó bímọ inú rẹ̀ tá a lè sọ o wọ́n lè tà sáàbì ilẹ̀ o wọ́n lè tú ilẹ̀ o. ẹ̀yin àgbà. ẹ̀yin àgbààgbà ọ̀rọ̀ ní ti pọ̀ jù ẹ ṣe bá dínkù sí ẹjọ́ kọ̀ọ̀kan àbí bá a bá tiẹ̀ dínkù bẹ́ẹ̀ bá bá a dínkù sẹ́jọ́ kọ̀ọ̀kan a máa bá a sì fi sí. ọ̀sẹ̀ ìtura èmi ò ráàyè ẹjọ́ n ò sì ráàyè àròyé rárá rárá wò mí dáadáa mo lóde tí ń lọ tó jẹ́ pàtàkì ọ̀sá tìrí múra mi tọ́ ọ bá bá mi ìwà ǹjọ́ mi á dọ̀ ọ́ lóhùn mo níbi tí ń lọ tọ́ ọ bá ṣetán tọ́ ọmọ lọ ó yá tẹ̀síwájú kọ́ ọmọ lọ. ẹ wo èkó ló fara jọ ìjò mi àmọ́ ọ̀rọ̀ inú wọn jura wọn lọ ebẹ́yìn náà ni kódà ẹnu rẹ̀ lè méjì jọ wà. padre nígbà náà. ìgbẹ́pọ̀ òfin taratara ké bí eku mọ́ bẹ́ẹ̀ sì òfin taratara ké bí mọ́ gbogbo òlú kàn wá ń dàrú oríṣiríṣi àjálù ní ìṣẹ̀lẹ̀. n ò mọ̀ pé náà wù gbogbo rẹ̀ ni mo rí máa ẹja fọkàn nínú ìlú láìpẹ́ láì jẹ́ bẹ́ngàn ló ọ̀wá rí wọn bá bẹ́ngàn tó kù yìí ẹja faramọ́ ẹja máa wò wọ́n bá ti rí gbogbo àwọn èèyàn tí wọ́n sọ tí wọ́n sọ yìí wọ́n sọ pé bàbá ló wà nǹkan sí ẹ bàbá bẹ́ngàn o àwọn àgbà sí ọ̀kàrì ọ̀wọ́lé lọ́ntì ọ̀kàrì ọ̀kàrì ọ̀kàrì ẹran ọ̀yà tí ògùn pè mí gbé wà mú ẹ ẹ̀ sáyẹn rẹ̀ ẹ wàá rí orí rẹ̀ ẹ yọ sọ́tọ̀ yọ àdàkúrò rẹ̀ ó ní táìsì ọ̀kárí. ìlú máa kó nígboro wọn sùn lọ. bàbá wọ ọ̀sẹ̀ ìtura ògùn àtọ́ a máa ti sùn kódà àti ń họrùn àwo ọ̀rọ̀ ìlú yìí ọ̀wọ̀ mọ́ o àwọn akínní yìí ti bàtú jẹ́ aboyún ilé ọ̀bí wẹ́rẹ́ mọ́ àwọn àgbà òsìtọ́ wà lábùú kódà àwọn ọ̀dọ́ ìlú gan wọn ò dàgbà mọ́ ẹ̀sìn ni ń kó màjèsí lójú àwọn òbí tó bí hàn àti fọwọ́ lẹ́ránjú o yẹ ká wá nǹkan kó tó di pé yọ bàjẹ́ ju bá a ṣe lérò lọ ọ̀rọ̀ yìí dọ́wọ́ wa o àwa làwọn àdúgbò wọn sì ń retí ń tà sí. àwo kí n gbẹdùn lọ́yìn kí n fi kejì ẹni tí mo dákẹ́ jẹ́jẹ́ bí ẹni ebi ń pa mo ń wọlé sùn bí ẹni ọ̀rọ̀ ń dùn ah! ọ̀rọ̀ tó bá sì sọ wábìtì kó tí bá fi ń wọlé sùn bí àgùntàn tó bá sọ mojo yọ̀mọ̀ súré kí kúlenje kúlenje bàbá wọn ọ̀sẹ̀ ìtura hmm. ọmọ òrókò ìbọ̀rìṣà hmm, eh, eh, eh, àwọn ẹyẹ dúdú apá ọ̀tún tí wọ́n jí tí wọ́n jẹ ìgbà obì fún pupa apá òsì tí wọ́n jí tí wọ́n jẹ ìgbà obì pa àti màfúmàfú lẹ́gẹ̀dẹ̀ tó tinú ọ̀gbun làwá tí wọ́n jí tí wọ́n jẹ ìgbà taare wọ́n ń fìlú ìlàkàlàkà wọ́n ń fìlú ìlògbòlògbò ẹ wá wo bàbá wọn ọ̀sẹ̀ ìtura ní bílù bá torí àgbàbàjẹ́ àwọn ọmọ wa wù ni ìlú yìí bọ́jọ́ bá ṣe ń pàkan múlẹ̀ gbogbo ọmọ ọmọ ìwọ pátá nípa ò bàbá. bẹ́ẹ̀ni ẹ rí ojú àṣà ẹ máa rí bi ojú wa ojú wa ò ní bá ń rí bi má lóde ilẹ̀ mọ́ ojú àwòdì kan kì í rọ́ràn ojú wa ò ní rọ́ràn mọ́ lóde ilẹ̀ yìí ẹ wo ọ̀rọ̀ ẹ máa wọlé ẹ̀dùn ọ̀ràn kankan ò tún wọ̀lú ìwárà ẹ rí àwọn àgbà wọn ni bá a bá pé bírí a máa pé kótó wọn ní bó bá ku ọ̀tàn àtọ̀tàn wọn apàjá jẹ ni ajá kọ́ ni wọ́n ń pa á jẹ o nígbà wáṣẹ̀ afọ̀ ni wọ́n ń bára wọn fọ̀ papọ̀ ẹ wo bó bá di ní àárọ̀ ọ̀la ẹ sọ fún gbogbo awo yòókù kájọ pàdé ní àìní dédé ìwò yìí ẹ ẹ wo ọ̀rọ̀ wa ò ní dàrú wọn ò ní fìlú ìbú wa ẹ. Eh, awo ìbí olé ọ̀sẹ̀ ìtura bá fọ̀nà ṣe bíbẹ̀ lálejò wọ́tọ̀. Mm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ajú ajú ah, kí ló lè tó tó bẹ́ẹ̀. ẹ mo ti ń dọ ọmọ ń dọ dúró látẹ̀ẹ̀kan lọ́nà ọjà ọ̀dùn kí ló dé. kí ló fẹ́ rí fún gan-an bàbá. èyí tí mo fẹ́ rí ọ fún náà ò tí kò tí fọ̀ èyí tá à ń jẹ lẹ́nu láti ìgbà tí ò tí ì kúnná ni bó sì fẹ́ kó kúnná lónìí ọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ ń dà láàmú ó ń bẹ lórí olókànkàn mi níbẹ̀ bó sì fẹ́ kó jẹ́ tèmi. bá mi lè jẹ́ ti mí torí tí ìyá mi bá gbọ́ ìyẹn yóò dá wà lálẹ́ ìjábọ̀ ń gbọ́dọ̀ fún màtí ìjọ dúró. ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀ fẹ́ mi àti ìjọ dúró à ń sọ̀rọ̀ pọ̀. ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀ bí bá yọjú sí ìyá rẹ̀ ńkọ́. n bá tẹ̀ nílẹ̀ yíyàtẹ̀ gbé ni ẹja tí ó yẹ yí ọ̀nà òsí nínú omi ọmọ ìlàgbà ọ̀dà wa wò mí wò wọ́n wàá yọjú sí ìyá rẹ̀ wọ́n bá sọ ọ́ sì mọ̀ wípé ibi anígbégbé ọmọ ìgbé ibẹ̀ ní gbégbé ọ̀padà gbé. nǹkan ní wàdá wà láàrin. ìlú òní ọ̀dà wà lálẹ́ tí ń bá lọ rí ìyá rẹ̀ nílẹ̀ ah, eh, yìí kí n ti bá tẹ̀ àtẹ̀gbẹ́ ni ọ̀dà. Ah, ah, ẹ gbà mí ẹ ṣàánú mi. kí ló dé kí ló sálà bí. èrò orí ọmọ mi ọrùn tí wọn sùn náà dẹ̀ jẹ̀dá mọ́jú báyìí tí mo rí nu fáwọn ọmọ mi tọmọ mi ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀sà nù. mo lọ́la bí ìjẹta kan kò ṣe é tá ń ṣàlàbí báyìí torí ọlọ́run. wọn mọ bí mo ṣe wọn mọ mi. ó dá níbo gbé lọ báyìí ibo lọ́wọ́ gbé lọ. ọ̀dọ̀ tó ìtura ni mò ń gbọ́ mọ́ mi lọ. ọ̀sẹ̀ ìtura bẹ́ẹ̀ o. ṣé mo pa ọ̀sẹ̀ ìtura ti gbàgbọ́dẹ ni. táàbà eh? ah, ah. fẹ́ kálàbí ìyá àlàbí ẹ tètè yá máa gbé sí lódì kejì lóṣù wọn lè lálàáfíà o. ìlú kejì mo ti ń sọ ọ́ lọ́bí. òdì kejì òdì kejì òdì kejì òdì kejì.

àmọ́ ológun kú ibà wọn máa pẹ́ ẹ̀dẹ̀ gbọ́ níta ẹ̀ bá sì fi ní gbọ́ wọ́n fojú yín hàn mà bó wọ́n mà pé alẹ́ tí lágbá mi ẹ ẹ gbọ́rọ̀ kí n tó padà rí ní ọjà yìí wọ́n mà pé ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbọ́ àní ẹni kankan ò gbọ́dọ̀ ná ọjà yìí mọ́ ẹ sọrí kankan ẹ̀wọ̀n nájà kí n tún rí ní ọjà yìí ẹ rí mi wò bí ìran farabalẹ̀ sọ tó bá ṣẹlẹ̀ kí ló dé. ọ̀sẹ̀ ìtura wo. bàbá ọ̀sẹ̀ ìtura kan náà ni. gbogbo ti dàrú pátápátá. àgbàdo bíjàbíjà ah, o. ẹ sì. Ah, ah, eh, eh, eh, ọ̀sẹ̀ ìtura ti dọ̀jà ó rà sọ mi. èdìrẹ́ o èdì má rà ọ̀run o ará ọ̀run tọwọ́ bọ̀ nú agbádé agbóná bóun ó wà kàrà jẹ́ o. èdì ní kọ́kọ́ kọ́nàkọ́nà ti nà ọmọ ẹ̀dá ìjà ń bọ̀ bí ìjà bá lè kọ́ ọmọ bì tí ẹ tanu. bó bá dúró yóò kọ́ ọmọ. ajá tó rí ni ti ń jù tó tún wá rí ni ti ń padà gbò èyí ti mara ọ̀hún ejò lọ́wọ́ nú gédé kọ́ taná kí n rí ẹ la ìwòrì àgbẹnú omi ríràn báyìí ní tẹ̀dá mẹ́ta ńlá bá sọ lómi àlè òkú bíbọ̀ ńlá bá sọ lódò àlè sódò ó borí ẹgbẹgbẹ̀rún ọ̀dà. ẹ̀yin ni ẹ̀yin náà tó ni ẹ wò ó ilé ò ní gbẹ kó tún padà gbẹ. tí mo rán ńkọ́. ìyá wa nígbà tí mo pàdé wọn lọ́nà ọ̀dọ̀ ọ̀sẹ̀ àtúrà tí wọ́n ń gbé lọ mo ní kété tèmọ́ gbé lọ sílùú òsì torí ọ̀sẹ̀ àtúrà ti bá wa mo ṣe ó dábàá náà sórí iṣẹ́ àkọ́kọ́ nù o ẹ̀yẹ ó gbé ọ ẹgbẹ́ yìí ó sì gbé ọ iṣẹ́ àkọ́kọ́ nù ó kẹ́lẹ́ẹ̀kejì o nínú ìlú yìí wọ́n gbà tuntun ò lórí. ajẹ́ra tuntun ò o. ẹ ni mo pè ọ́. ẹ̀mẹ́ta ni. ó sùn ni. kéé má ṣe rú wa ní sùn. àsìkò ẹ̀ màkà lè yọ sọ̀rọ̀ àsìkò ẹ̀ gbà àbá mọ̀ pé nǹkan ṣe wá lọ́wọ́lọ́wọ́ báyìí. sọ́ọ̀mù pé gbogbo ẹran tá à ń sọ́ọ́lẹ̀ ó ní àṣẹ ìtura ti tú kódà ẹran tá a sọ tá tá fi ṣàjọyọ̀ tá fẹ́ tá a ti tá fẹ́ ṣe tá ti wọ́n rẹ̀ sọ́nà yìí ó ti tú o. ayé ah, ayé o ó tu ayé o ó tu o èyí tí mo fẹ́ òbí mi gan náà nu èyí tí mo fẹ́ òbí mi nu ọ̀nà àbáyọ gan tẹ́mi wá rò ohun tí mo rò pa lè ṣe gan òun náà ni wípé bẹ́tì rẹ wá. ìta ṣe nu àjẹkọ́mọ̀ olórí tó bá ti yá kè má pẹ́ mọ́ ẹ wò mí alẹ́ òní gangan ó lọ sẹ́ẹ̀túrọ̀ ń gbẹ̀gbẹ̀ rẹ̀. akẹ́rẹ́ àwọn.

orúkọ rẹ̀ ojú yẹmí ó ti dandan kọ́ lọ sí. wọ́n ní ọ̀sán pé torítorí ọ̀tọ́mákí ìràwọ̀ àgbà mi tàn gírígírí awo òkè kó fọwọ́ wọ́n máa wo ilẹ̀ ẹ̀wí fún lójú kó fọwọ́ wọ́n máa wo onídìí aláfọ̀gbọ́ orí ìrọ́pò òfò ìjágógó àdìfáfún ìfakọ́rẹ́ jẹ́ àrẹ̀mọ lódùmọ̀rọ̀ màtẹ́ni tó forí ṣàgbéjì ara ìjẹ́ ìwọ òdúyẹmí ọmọ ọ̀sẹ̀ ìtura ó yá mo fẹ́ pè ọ́ lónìí bí báṣì ti ń pè ọ́ ìpè ọ̀run ni kó mọ ẹjọ́ ògbúdọ̀ jẹta yé mọ́ òdúyẹmí o mo pè ọ́ lẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì kan jẹ́ mi odù yà mí o. ó dáa náà ìtàntà wò bí màá ti wá pè ọ́ lọ́dẹ̀ kẹta ìpè ọ̀run ni kọ́ ọmọ jẹ́ kọ́ ọ sáré tètè kọ́ ọmọ ràjúlé ọ̀run ni ọwọ́ onírè ọmọ abúlẹ̀ ṣòwò àbọ̀sẹ́rẹ́ ló bí mi èmi ò gbọ́dọ̀ bá wọn bóòlù àṣàṣàrò ló bí mi n ò gbọ́dọ̀ bá wọn ṣe ẹ̀wà tà lọ́jà ìdìbò mẹ́kù kò ní ìyá kò béèrè kò ní bàbá kò jẹun àbọ̀ ọjà. ikú lọ́gbọ́ ikú àbí ìkẹta ikú fẹsẹ̀ méjèèjì tìrọ kàtàkàtà ikú kọrí ọ̀rọ̀ ọ̀rọ̀ gbìrà ikú kọrí olùkọ́ òkúta ikú àtàkùn lónìí o tó dorí wọ sẹ́. ọ̀sán ìkíni rẹ̀ o. bí ẹrú bá jí ẹrú ni wọ́n fi ṣe ìsọ̀ nílé aládó bí ẹrú bá jí ẹrú alọ́rẹ̀ èyí ìbọrú bí ẹrú bá jí ẹrú alọ́rẹ̀ èyí ìbọyè bí ẹrú bá jí ẹrú alọ́rẹ̀ èyí ìbọ ṣíṣẹ wá bí òjé mọ̀nàmọ̀nà bọ́ lẹ́tẹ̀ bí ẹrú bá jí ẹrú alọ́rẹ̀ yé yè wọ́n bí àdó mọ̀nàmọ̀nà bọ́ lápá bí ẹrú bá jí ẹrú alọ́rẹ̀ yé bọ́ ṣiṣẹ́ wọ́n bí òjé mọ̀nàmọ̀nà bọ́ lẹ́nu wọ́n ní kí wọ́n wí ni ọgbọ́dọ̀ jẹ́ mi ní

ìwọ kì í forí balẹ̀ fóso ilé. ọ jẹbi ní òun tèmi ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ọsẹ ìtura ní kíákíá ilé ló kọ àkókò ta òdìdí ló bá àkókò ní ìyá ló bá àkókò ní bóyá àgbà kó bójú òun ló fi ló wọ́ sílẹ̀ àgbà òkè tẹ̀ ó forí òkè tẹ̀ sílẹ̀ ó dé fún ọ̀pẹ̀ tẹ̀ tó nínú ọmọ wọn lọ bìrì tìlà tá a ní ọ̀sẹ̀ ó nínú ọmọ wọn lọ bìrì tìlà onílòkù òun lọ apalabẹ̀ wa ó dùn ó lọ kù ó tún bí ọrùn dà wáyà. wáyà ìlú. alágbàálẹ̀ iná ní ìrókò ìmọ̀rìṣà o ìrókò ìmọ̀rìṣà o ìrókò ìmọ̀rìṣà. sílẹ̀ ẹ̀sán jíde ò balógun lọ́rùn ṣàgbàlá jáde egbodò wọlé ẹ̀sán jíde ò balógun lọ́rùn ṣàgbàlá jáde wà lórí ìdè kó ìdè náà ó bẹ̀rẹ̀ sí máa já ìdè náà ó bẹ̀rẹ̀ sí máa tú. kílù òrójú kílù òtò torí ifá kan sọ̀rọ̀ kan ó ní ìkíni níṣẹ́ obìnrin kú. Ọ̀rúnmìlà yóò yóò gbà á màbá níṣẹ́ obìnrin kú. Ọ̀rúnmìlà yóò yóò gbà á èyí tó rú kókó ọmọ wa jẹjẹ obìnrin kúnlẹ̀ Ọ̀rúnmìlà yóò yóò gbà á wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà wọ́n ní ọkọ̀ lè gbà wọ́n Ọ̀rúnmìlà yóò yóò gbà wọ́n ẹni ikú ológun ológun kú Ọ̀rúnmìlà ló mọ̀ wọ́n wọ́n ní wọ́n Ọ̀rúnmìlà ọba mọ̀ wọ́n ti sẹ́ mọ̀ wọ́n sí Ọ̀rúnmìlà ni ó dúró polongo. ọmọ ológun kú ó bẹ̀rẹ̀ polongo ọmọ ológun kú èyí wọ́n jẹ́ wọ́n jẹ́ orí ìgbà ọmọ ológun kú wọ́n ní ta ní pe àwọn báwọn la bá sọ pé gbogbo wa là ń pè wọ́n wọ́n ní owó kó máa bá wa jẹ ire kó máa bá wa jẹ iyì kó máa bá wa jẹ ẹ̀yẹ kó máa bá wa jẹ gbogbo olù ó rọ́jú kí gbogbo olù ó tòrò kí gbogbo rẹ̀ kó tù bà kó tù sẹ́ẹ́ ẹ̀rọ̀ lábáyé ẹ̀rọ̀ lábáyé ẹ̀rọ̀ lágbé wá kí gbogbo olù ó dẹ̀rọ̀ ìyẹn kó lọ nílẹ̀ yìí ikú kó lọ nílẹ̀ yìí òfò kó lọ nílẹ̀ yìí àrùn kó lọ nílẹ̀ yìí àṣẹ ìrí kó lọ nílẹ̀ yìí gbogbo ẹ gbogbo ẹ kó máa gbẹnu gbẹwò wá o towó tọmọ ni kó máa bá wa jẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àsọsẹ́ ni tọ́lọ́dùmarè Olódùmarè kì í sọ tiẹ̀ kò lè wá ṣe a ò gbọ́dọ̀ rárùn mọ́ àrùn kó máa gbẹnu gbẹwò wá ikú kó máa gbẹnu gbẹwò wá kí towó tọmọ kó máa bá wa jẹ́. ibi ni wa? bímọ ó bímọ ó bímọ ó bímọ ó bímọ wọ́n bá yà. orí mi ò ṣe ẹlẹ́dàá mi ò ṣe ẹlẹ́dàá ò ṣe ẹlẹ́dàá mo yọ ó bímọ ó bímọ ó bímọ ó bímọ ó bímọ. àbòyún yìí lé o àbí wẹ́rẹ́ àgàn tí kò ì ojí ọrí báyìí fúnni níyàwó adífá fún ọ̀pọ̀lá gbogbo tó bá gbọ́ rẹ ti gbé ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba. etí rẹ̀ ó ti fi gbọ́rọ̀. àwa ti lárúbá nílẹ̀. ìyàwó ẹ mọ́sẹ̀ yọrù. ṣùgbọ́n ètí mo ní iná ọba àgbà bẹ́ẹ̀ náà ni mo ah, bínú o mo bìrè. ìyàwó ẹ mọ́sẹ̀ yọrù. tó ń bínú àbọ̀ òun pé kò gbó ó gbó káká ni. ìyàwó ẹ máa mọ̀ pé mi ìbínú. ṣé ṣé màmá. ìyá wa ó dáa o ó dáa bọ̀ o.

ẹ ká ẹ dákun ẹ má bínú pé ọ̀sẹ̀ ọwọ́ alẹ́ ọ̀rọ̀ tí ń dùn babaláwo ní dùn ifá ọ̀rọ̀ tí ń dùn oníṣègùn ní ìdọ̀sẹ́yìn ọ̀rọ̀ ajé ń lọ́yà mi kọ̀ ẹ dákun gbogbo tẹ ẹ bá fẹ́ lọ́kàn yìí tẹ ẹ ṣe ẹ dákun ẹ kọjú sí mi kẹ ẹ jẹ́ mi wò. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ náà èmi mọ̀ èmi mọ̀ pé olóyè pàtàkì ló jẹ́ nínú òfin ìtura. kókó ni òkú olé ni mí tí ọ̀gbọ́dọ̀ daléwó. ẹ bó ti wá wò kórí náà tó o bá ti mọ̀ pé lóòótọ́ lóòótọ́ o fẹ́ fi ọmọ mi àjẹun ó ní nǹkan kan tó yẹ wá fèfé mi náà o. ó ní nǹkan kan tí èmi ò fi fún un. bẹ́ẹ̀ ni. kí àjẹmọ́ tó lè di ayé mi. bẹ́ẹ̀ pátápátá yóò di ìyàwó ẹ̀ mọ́ọ̀gùn mọ́ọ̀gùn ẹnìkan ò ní gbẹnu ọlọ́kùnrin mọ́ọ̀gùn ìyá ẹ bá tó fún ọ nìkan ẹ jẹ́ mi mọ́rú ikú tí ń dẹ̀rù bá kọ ni ẹ jẹ́ mi gbọ́. ó sì ń kan tó lò ìwọ náà darapọ̀ mẹ́gbẹ́ wa bó o bá ti darapọ̀ mẹ́gbẹ́ wa àti o ti dé tì. tí bí wọn bá sì yí gbọ́ tẹ́ ẹ̀ jẹ́ kó yé mi ni pé bí n bá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí àdìwọ̀n dàyà lọ́dọ̀ mi. ọ̀rọ̀ mélòó ni mo sọ tí mo máa pa. ẹmbásì ti jẹ́wọ́ ọ̀rọ̀ wọn bá tán. ìyá àjẹun tó bá jẹ́ wípé n tí ẹ fẹ́ lódò ọkàn yín nù kí àjẹwọ́ fi jẹ́kẹ̀ rẹ̀ n tí ò yẹ ọ̀wọ́ bẹ̀ bẹ́nìkan bá ti ní sàǹsà lùgbẹ́nì kejì àti mo ṣe tán sọpọ sọpẹ. mi ni kò mo sì lè yó kí n mọ́mọ́. ayé ó ti di tiẹ̀ láyé àti lọ́run ó ti di tiẹ̀. ẹ ẹ má kọ̀mọ̀dá kéèyàn wọ̀ kúnú o kọ̀dá kéèyàn ẹ má kúnú orí burúkú lábá o ṣé ẹ̀dùn ọkàn mi tí mo sọ ló jẹ́ àwù ní tó wù mí ni tí bá ni ní ìpọ̀lọ́lá yẹn ẹ ní mo rí burúkú sẹ́nu bíi kéde. ọtí àti dára mẹgbẹ wọn. gíní bẹ́ẹ̀ wọ́n mọ jàdó nà fún mi. ẹyìn ajé ajé yóò ṣe mọ kàyàn lónìí bàjẹ́ lẹ́ o ajé ọkọ̀ tó fẹ́ rí o wọ́n kíákíákíá bá ń dìmọ̀ dìmọ̀ dìmọ̀ ọkọ̀ rẹ nu dìmọ́ kan rẹ. ìyá wa bẹ́ẹ̀ bá wọn bí ìfẹ́ àdúgbò yìí lọ́kàn. ẹ ẹ tí ì gbọ́ kí n wá mú díngí lọ báyìí ìyá mo tọ́wọ́ èrè kànáà kí n ríra mi ojú àdìrún ni mò ń rí mi díngí báyìí. tó bá ní ojú bẹ́ẹ̀ ni kò wá láti sìn lọ kò ní dandan kọ́ ọmọ mi kọ́ ọmọ rojú àjẹ́ àbí kọ́ ọmọ òwò jígí kọ́ ọmọ rojú àjẹ́ tí ojú kò sí epo wo ó ti fi tiẹ̀ kọ́lé mọ̀ pé tinútinú mi fún ọ yọ pàǹpá lẹ́sẹ̀ dà ọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé wọ́n ní bó bá ti burú tán ìwọ nìkan àdéhùn ọlọ́ ní àrúdá yìí òkúta pẹ̀ lálùgìdè tí ó ti kú ológun àlẹ́ yàrá ọ̀pìnlọ̀ ká máa gbélé àdúrà bẹ́ẹ̀ ni ó ti di gbangba ta sí sí ẹ̀pàdé ọ̀rọ̀ yìí ẹ parí ọ̀rọ̀ yìí. mo dúpẹ́ o o. ẹ jẹ́ bó ṣe mú un. àṣàkẹ́. ìyá mi o wọ́n sì ń kọjá lójúde tèmi ọtí ẹ̀ ṣe mí pẹ̀lẹ́ tíyàn máa kọjá lójúde ọba ọmọkọba. ẹ mọ̀ bínú ìyá mi ìsìn wá wo àyìn ni àbó ní sáwá ní mọ̀ kì ẹyìn ó kiri ẹran àgbẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí sí ò sí. ìyá mi kò sí bàbá mi roko ọdẹ bí wọn bá sì tí ì dé ń lè rẹran ọgbẹ kiri. òótọ́ ni wòmí ọtí ẹ̀rẹ́yìí tó ọgbẹ́ wá kẹ́yìn fún mi ẹran ọ̀yà ó mọ̀ dùn o kódà ó dùn débi pé gbọ̀ngbọ̀n kan sí àtẹ̀gùn àtẹran àrùn pọ̀ ni. ìyá mi ṣé kó dùn tó bá wọn. n bọ̀ n bọ̀ wá o mo fi kan á mo fi kan para mi. kéèké bẹ́ẹ̀ ni ìmọ̀ yín ẹnu ni ìmọ̀ yín ẹnu ni ìmọ̀ yín bí ẹyin gbàdo ni pọ́n pọ́n ọkọ̀ já wẹ́rẹ́wẹ́rẹ́ kí ni jẹ́ wá <laughs> mo yí látàdé kọ́nà. wọ́n náà tọ̀wọ̀ tọ̀wọ̀ wọ́n náà yẹn ẹnu yẹn ẹnu. ìrọ̀pọ̀ iná ti ń gbé níbodè ọ̀run rẹ̀. atato ìyọ́dù àhẹ́rò ojú ìpọ̀ atato ìyọ́dù ìyọ́dù bẹ́ẹ̀ ni ìyá mi ìwé ọjà tó ta fún mi bí bàbá rẹ̀ ti tó gbẹ̀mí ìdè rẹ̀ pọ̀tùwé ara mi yàn yìí ọgbọ́ ẹ̀sìn báńkì yà gbà ó ọgbọ́n òun yọjú sí ọ ó dà. ẹ̀sìn ìyá mi ó dàbọ̀. ìyá mi òkùnkùn tí ń kù nínú ìrókò iná ti jó gẹ́rẹ́gẹ́rẹ́ lórí oní òwìwí adẹ́rùbọ̀yẹ̀ jẹjẹrẹ tí ń jẹlé ikí dúdú lẹ́yàwó pupa lẹ́yàwó ojú ọmọ lọ́mọ nù sí kòtò ikú bọ́ lọ́mọ sunkún ojú gbére gbére gbére gbére. go! ọmọ yún kò sì sẹ́ tí ọmọ mi nù lù pé ìfàwà ìfẹ́ nìkan kan fàjọpọ̀ bẹ́ẹ̀ ni kò sì sí òmùlù kò sì sí tókè ní àtẹnìkankan pọ̀ sọ̀rọ̀ kí ló ń ṣe ọ́. àyẹ̀mí àṣẹ tó wà gbẹ. Ah, èmi náà ni bá a ṣe ń rí ni o. ìwòye ìjẹta tí mo rí ẹ ó tóbi débi pé mo tún wò pé akíló wá jẹ láàrin ọ̀sẹ̀ yìí. ọyọkùn orí ẹ dùn wò ojú ẹ dùn rí èmi ló wá ń ṣe ọ báyìí. bá a ṣe ń rí ni o mo kàn déédéé jí ní òwúrọ̀ àná ni mo déédéé rí tí mo tún fi gbẹgbàjà mi ìwà mọ́. ó rẹ ó àkànwó gidi gan. àti bẹ́ẹ̀ náà. ó rẹ rórí ẹ̀ bẹ́ẹ̀. Ah, àkànwó ọ̀rọ̀ yìí má yà mí lẹ́nu ó jọ mí lójú o kí la wàá rí ṣe sẹ́lẹ̀ yìí báyìí. kò sí ta fẹ́ sè ọlọ́àfẹ́ lálàáfíà náà ni níbo ló wá lọ báyìí. ilé bàbá ọ̀sẹ̀ ìtura ni yá màá rí ìwòsàn bíbẹ níbẹ̀ mò ń lọ báyìí. Ah, ọlọ́àfẹ́ lálàáfíà ọlọ́àfẹ́ lálàáfíà ọlọ́àfẹ́ lálàáfíà àbọ̀fẹ́ tèlé. kí ni mo fẹ́ ṣe níbo ni mo fẹ́ gbé gbà ìkókó ṣoṣo tálágbára mi sì dórí. arábìnrin èmi ló mú ọ sọra rẹ sínú agbami ìrònú báyìí omi rè lójú rẹ yìí ṣó mọ̀ wípé kò sí nǹkan tí ìrònú ń ṣe lára ju pé kó gbóyàn lọ ìrònú máa ń múyàn darúgbó ọ̀sán gan ni kí ló mú ọ. bẹ́ẹ̀ni ìyá wa ìkòkò ṣoṣo tálágbára mi sì dẹni nínú ìlú náfẹ̀rù gbà lọ́wọ́ mi. ta ló dé yìí ń wò. àjíkẹ́ ni ìyá wa. àjíkẹ́ ṣé kò wá mọ̀ pé wọ́n ń fẹ́ ni. ó kúkú mọ̀ ìyá wa kódà wọn ò ṣègbéyàwó lọ́tùnlá. ẹ wọ kódà náà kò burú wá rí mi lé ìwárí nílé ìyá wa. bẹ́ẹ̀ni. ìbọn lẹ́yìn. Hmm, ó dáná kò burú sáfọkàn rẹ balẹ̀ èmi èrè ò rira. ẹ ṣe ìyá wa hmm, hmm. ẹ dọ́gba ẹni lọ. bóyá ìwọ lọ sọ́hùn. ẹ ṣeun o. ǹlẹ́ o má sunkún mọ́ má wulẹ̀ sunkún mọ́ tá a rí mi tó o ti gbọ́. pọ̀ aládùúgbò ẹgbẹ́ mi ọmọ ìtò tó bẹ̀rẹ̀ ó ti ṣe bó ṣe ń ṣe jẹ́ jẹ́ ẹsẹ̀ lónìí aládùúgbò ẹ ọmọ mi ayé làbí tuntun bẹ̀rẹ̀ bàbá ah, ẹ gbà mí ẹ wọ ẹ gbà mí o. Ah, ah, ayé làbí ìpè ayé náà ní kò jẹ́ ọ̀gbọ́dọ̀ bá wọn jẹ́ tọ̀hún. àṣẹ. wo yóò gbádùn sáré lọ kó rè mú aṣọ rẹ wá fún mi ọgbọ. ṣeun ẹlẹ́dàá mi lò ìyá yín là jẹ iná ìyá yín là nílò.

ló ń gbé olórí burúkú ó jiyàn jiyàn kò má láṣọ lára tẹ́lẹ̀ ẹ dákun ẹgbẹ́ sí òkè ẹ sáré pé mò ń gbálẹ̀ so gbádùn o tún bẹ̀rẹ̀ àbí olórí burúkú ẹ̀ o tún bẹ̀rẹ̀ ìwọ náà kọ ọkọ ló fẹ́ fẹ́ kú fẹ́ wálé wá bá mi tí ẹ bá ṣe bẹ́ẹ̀ òní náà fi lọ́kùlọ́ lọ mi ìrùwọ náà dà wọ mélòó la rẹ mélòó la rẹ lọ́wájú ọlọ́run ìwọ náà wo rẹ wo rẹ wo rẹ̀. mélòó la rẹ̀ mélòó la rẹ̀. ẹ dákun sójú ń dùn yín mọ́ tara yín. ojú lè máa dùn ẹ. àwí tán ní ìsìn ẹni wọn ń gbálẹ̀ sí yín lára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jí làárọ̀ ìsinsìn lẹ́jọ́kọ̀ rágàjì bí odò adágún ẹ káwọ́ lọ́wọ́ ẹ kásẹ̀ lẹ́sẹ̀ ẹ wá máyẹ̀ ẹrù yín òkè bí àpótí ẹni wọn ń gbálẹ̀ sí yín lára ẹ sílé dàkàn ṣe kí tún ní àṣe ó ti mọ ẹ la èmi lèmi rú àràyà sojú hàn hàn bí ojú ẹbọra ń bẹ ẹbọra náà kúkú tiẹ̀ ní ẹ tẹ́lẹ̀ wọn náà wò bó ṣe rí. ṣùgbọ́n àlejò jẹ́bọra lóòótọ́ bẹ́ẹ̀ ṣe máa ń fi ń kọrin àmọ́ ọ̀tọ̀ǹtọ́ lù ọ̀tọ̀ǹtọ́ ìwò o ẹ wòra yín ẹ wò mí. wọn náà mọ̀ pé ó yàtọ̀ sára wọn wọn ah, náà wò wọn náà mọ̀ wọn yọ méjì èmi àti ẹ wọn máa yọ méjì èmi àti ọkọ jù sí wọn náà wò ọmú náà nù ẹ bẹ̀rẹ̀ ìjà yín dáadáa èmi adájọ́ má sá sọ̀rọ̀ mọ́ yẹ mo gbédé. E pé ọkọ ọfẹ ìyàwó lé a ìyàwó la wá yìí olórí burúkú wọ ọmọkùnrin yìí. olórí ibú náà dẹ̀ ni. baálé mi sáwọn ìyàwó yín wọn ti ròyìn fún mi ẹ sì gbádùn mi. kò sí tó ṣe fún wa <laughs> ẹ bẹ̀rẹ̀ já yí o ẹ má wàá wò tá à ń ṣe yí o ẹ bẹ̀rẹ̀ já yí ẹ bẹ̀rẹ̀ já yí ẹ̀yin ṣe sùúrù kẹ́ ẹ fi kàdún ló dàbí ẹ̀rọ sọ pé ọjà òní torí awúta mi ní sẹ́yìn kálẹ̀ lẹ́sẹ̀ ẹrù burúkú tẹ fẹ́ fi pa baálé wa yìí náà náà náà ní sí pa baálé wa ẹ̀rù ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹja sọ̀rọ̀ tó dáa. ìyáálé wa ẹ̀dùn ọ̀nà o bí eré bí eré baálé wa mọ̀ sí fẹ́ yàwó lé yín nínú. ẹ fẹ́mi àbí wọ. ṣé pèmí wọn fẹ́ lé. ìwọ ló fẹ́ lé ah, ayé baálé wọ òní dáa o lẹ́yìn lẹ́yìn ayé rẹ̀ kà á dáa fún rárá ó padà fẹ́ yàwó lé mi nù ọlọ́dẹ̀ mọ̀ ṣe ẹjọ́ nídìí bákan náà. yálà ni mo bọ̀. Ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lọ́dọọdọ. sọ fún mi pé mo fẹ́ ṣègbéyàwó ni ah, abẹ́fẹ́ sọ orí ikú ni ah, kò sí ẹ̀rọ orí yà mí òkúlé. ìdáwó rẹ̀ lọ́wọ́ ṣe é àyè ìṣòro ẹ̀wà gbà mí. káníkọ̀ ti tu oníwọ̀n ṣègbéyàwó láàkì ṣe ṣe ṣe ti bá mi ṣe ṣe oníwọ̀n ṣègbéyàwó. ni orí mi burú o. mo wọlé mo wọlé ní ọjọ́ ìyá mi mo wọlé o. wà fún abẹ́rẹ́ mi ní òsè gbéyàwó. ó sì gbéyàwó. ó sì ní ó kí n ti kí n ti bẹ̀ kí n fi lọ àwọn kí ló kọ̀. ó sì gbéyàwó yìí kí ló tó fẹ́ kọ́ bọ́tọ́ mọ́ máa rò ó fẹ́ bá yọ ọmọ lọ́mọ jẹ́ ó sì ní ó sì ní ó sì àdúgbò ọ̀gá ṣe èmi èsì gbéyàwó lórí. èmọ̀rẹ́ ah, o èmọ̀rẹ́ o. mo bí ọ̀rẹ́ rẹ la jẹ́. èmọ̀rẹ́ o. ọ̀hún sì ní dójú tìrà. fún kí ni. irú kí ni o. Ah, ẹ wo bó bá yà yín ẹ padà lẹ́yìn. ẹ̀yin ọ̀rẹ́ mi ń bọ̀ lẹ́tí ààbọ̀ ṣọ́ọ̀pọ̀ ọ̀gbọ̀pọ̀ kò délé ń ṣègbéyàwó lónìí. gbọ́pọ̀ kẹ́ ni alábòsí. bó tẹ̀ jẹ́ pé ìgbéyàwó òun padà tún ká ni wò ó. wẹ́yìn mi. ṣẹlẹ̀ ń gbókùn tó èyí mi fúnra mi. ní ọjọ́ ayẹyẹ èmi àjíkẹ́ òkúndélé sí ìmú tó sì dọ̀sọ́ ọjọ́ ìbànújẹ́ ẹwẹ́ ní nísù ojú wo lẹ́gbẹ́ kó mọ̀ fún mi láàrin ìlú ààyè mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sùúrù ló ṣe àfi bíbélì wẹ́lẹ́ rí ẹ̀yẹ́ ti o sùúrù ló sọ̀rọ̀ ẹ̀mí èjì ni o. mo sọ ìjà tí ó ṣe bí ọ̀rọ̀ ìdájẹ́jẹ́. kò sẹ́ni tó rò pé irúfọ́ báyìí lè ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi sùúrù ló máa ní o. kọ̀sá náà kọ̀sá náà ọkọ náà là fẹ́. ẹni ọkọ lèyàn fẹ́ tó kọ́ bá kọ́ ṣé ń tẹ̀ sọ ní ìsìn ẹ̀mí mi jẹun sẹ sọ fún mi nísìnyí ni Pọ́nkúndélé ti kọ̀ mí lẹ̀ kàkà kí mo Pọ́nkúndélé yẹ wọn lọ para sí i yẹ ẹbí mi lẹ Ògúndélé dà ẹ lọ wọ Ògúndélé. tó ti jú dé ògiri tògiri ní délé ìrẹ́lẹ̀ mi ìwọ náà ń kọ́ tèmi o. ẹ má dánwò ẹ má dánwò ẹ má dánwò ẹ̀yin ọmọdé ìlú wa ẹ má dánwò ẹ má fi bèbè gbọ́ngàn lọ́wọ́ mi. ẹ̀yin ọmọdé ìlú wa ẹ má dánwò ẹ má fi dòdò gbọ́kọ́ lọ́wọ́ mi. bí ẹ bá dánwò ńkọ́ ilé ajó olè ajá ẹ̀yà burúkú akẹ́gbére gbére gbére gbére lórí àgbọ̀kọ̀ lọ́wọ́ ẹni. 阳瓜。 się ti rọjà mo sì ní wọ́n bá ń ra ọ̀yà bọ̀ bí wọ́n bá ti bá ń ra ọ̀yà bọ̀ báyìí yín wàá lọ yàn fún ọ tó ṣe pé yóò fẹ́lẹ́ bí etí báyìí. mo jẹ́ yìí mo jẹ́ yìí ẹ ẹ wò ó tó bá sì jẹ́ kó fún mi rọ ara tó bá wọ̀ ló fi mí dá. wo sọrí ìgbéyàwó wa ń lẹ yóò dàbí pé wọn ò ṣègbéyàwó rí ni wàá lè rí <laughs> <laughs> ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ ni kí ni. gbígbéyàwó ọ̀rẹ́ wa jíbìkẹ́ àti bí ògùndélé bọ́ ṣe dàrú. ẹ jọ ẹ má bínú o ṣé ẹ ṣìnà ní àbíbí gangan lẹ wá sí. ẹ ṣìnà ni o tẹ́ ẹ̀ ṣàyà bẹ́ẹ̀kú-bẹ́ẹ̀kú orí ibú tẹ́ ẹ̀ mọ ibi tẹ́ ẹ̀ lọ tẹ́ ẹ̀ fẹsẹ̀ gbára yín olórí ibú ara rẹ̀ tọ́ ṣàyà bẹ́ẹ̀kútẹ́bẹ́kútẹ́ bí gàrí gàrí àpò kan tó tọ́ domi sí ọwọ́ akọjá wájú ilé bàbá mi àyìn ọwọ́ dúró ọwọ́ aṣọ rádaràda lẹ́nu sàràfọ̀ gbé sáìfù jò. ìyàwó mi tẹ̀sán hmm. ṣé lóòótọ́ lòun tẹ̀sán wípé ìgbéyàwó ilẹ̀ òkúndélé àti àjíkẹ́ ó dàrú. ó dàrú òótọ́ ni lóòótọ́ ni èkejì ń bẹ̀ ni pé ṣé gbogbo tójú bá rí sóò lẹ́nu mọ̀ sọ. ẹyin gbogbo ẹ. olófòfò olófòfò ni ọ nítorí ṣe dábàá lè mí jẹ́mi náà tó fi kún mọ́ bínú tọrọ ìbọn náà bẹ̀ mí lẹ́ẹ̀kan ẹ ní ọ tẹ́ lanu gbàgà bíi kọ́kọ́rọ́ di odò tẹ̀sàyà ẹ̀rìn mọ̀ bí àyè olórí ibú ẹ ní sẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ bá ní sẹ́ni ẹ ní mọ̀ sórí ibú àtòsí káàkiri. ìtọ́ni ìwọ tí ẹ̀tọ́ ọ̀tọ́ rí bàkùtẹ̀ bàkùtẹ̀ bí ìgbà wọn bá da gàrí àpò sómi. bẹ́ẹ̀ni. ìyá mi rẹ òkòkòkò fún ọ sẹ́yìn tó bá jẹ́ pé ti gbé kú ọ fún ọ pé kọ́ ọmọ pàpù ọ ọ̀ọ́dọ̀ kò lé ìlẹ́ o alára gbígbẹ hàn. ṣé àjìkẹ́ wa fẹjọ́ sùn yìí wípé mo jọ kàn ní. olólùfẹ́ mi rèé àjìkẹ́ bíi tìbò ojú tèmi ò fọ́ ọ tí ìwọ bá tiẹ̀ wá sọ pé àwàjọkọ̀ àjìkẹ́ ẹ wọ ọmọ. èmi rèé o kọ́lánù gbàgbà kẹ́kẹ́kẹ́ sí kó fún ọ lẹ́nu. ojú yín ọjà sọwọ́n níjọ tí a bá tó kọjá wájú ilé bàbá mi hàn yín. bẹ́ẹ̀ni. wò mí bí mo ṣe rí o wò mí o ẹran gbígbà ìṣèdí o iná tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ ó fẹ́ já mọ́ ń lọ. mo lọ́rọ̀ tí ń bá ọ sọ ojú rẹ ọjà ẹ tẹ́sí lọ́ọ́ bá bọ̀ nídìí o ọ̀rẹ́ mi já lójú. ẹ wá ẹ wá gbèsè ọ̀rọ̀ yìí tẹ́rí bákúbákú bí ẹran tí ò lóminú ẹran gbígbà ìṣèdí ìwọ náà mọ̀ bọ ó sọra gbígbà bíi panlẹ̀ eléègè àwọn olórí ibú sọrí nìsín sọrí torí tí máa bínú nìsín wá ni mo ti bẹ̀rẹ̀. àníkò má bínú. sórí bí mo ṣe ń wo àwọn méjèèjì lọ ṣé kí n tẹ̀lé wọn. ó ṣe inú ń bí mi. inú ò bí ọ tó mi ṣé n tẹ̀lé wọn. inú bí mi má tẹ̀lé ọ mo ní má tẹ̀lé ọ. mo ní ìjókòó ìwọlé ìwọlé lórí ibú ara wọn. iye iye mẹ́mọ́ fẹ́ màgbà sí torí tí máa bínú nìsín wá ni mo tún ti bínú. ó dà dìde já wọlé wàtúnṣe jókòó dìde mo ní ò dìde já wọlé olórí ibú ni ọ́ jà lọ jà lọ. ẹkújọ́ mẹ́ta ṣé dáadáa ni. alanu ẹkún ẹkú àti gbà. ẹkún sẹ gbọ́. ìwọ̀n ọ̀rẹ́ mi ni wọ́n fẹ́ sì náwó wọ́n wí yàn fẹ́ repo ló pọ̀ mo tọ̀ kí ajá dọ́dọ̀ ya àgbè kẹ́ná. àhọ́ wà á lè pè. èmi gẹ́ ra díẹ̀ torí yìí mo ní ní gbàgán o ti fẹ́ tán. kódà bẹ́ẹ̀ fẹ́ àgbá epo ẹ̀ rí ẹ mọ̀ wọlé bọ̀ ẹ rọra. ó yá ó yá àjà ìtara mọ́ kínní yìí. ọjọ́ ah! tí yóò jẹ́ ìṣẹ́fọ́jú àbẹ̀rẹ̀ jára mọ́ jára mọ́ jára mọ́ ìṣẹ́lá wa ṣe lábàá tí a. o ṣe wọ́n. Rasibura rasibura rasibura rasibura rasibura. Ẹjọ́ tẹ o. Jára mọ́ kínní yìí. Ah! ẹkúṣẹ́ o. yàwá yàwá ẹlẹ ẹlẹ ẹlẹ ajadi ọjọ́ èyí rẹ ẹsẹ̀ o fúra ṣiṣẹ́ o ẹsẹ̀ o ó dà bọ́. ẹsẹ̀ o ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ o ọyà ọyà ọyà ọdí ọdí ẹjẹ àmọ́ kì í yẹ ẹjẹ àmọ́ bukini yìí ọbẹ̀rẹ̀ ah. ah. nù ọbẹ̀rẹ̀ nù nígbà pé ṣekúṣe pọ̀ ṣekúṣe pọ̀ ìyá mi òkùnkùn tí ń kù nínú ìrókò ilé ìjọ níbodè ọ̀run ẹ̀. tá a bá rodò tá a sùn èmi ọmọ ń tára ilé fẹ́ mu àmú lọ́fọ̀tán látàárọ̀ nígbà lọ fẹ́ pọnmi sí. ìyá mi ẹ mo ní kí n sí àfọkòkò yín bí n bá sì fọ̀tán wọn ò lè pọnmi síbẹ̀ bàbí kó mi ó kún kálẹ̀ rómi lò ìnìpẹ́ lọ ẹjẹ sáré pọn dànù. ee bọ́mọ sí nǹkan láyé mi. kó o fún kó fọ kòkò lásìkò bẹ́ẹ̀ fún mi sí ọkùnrin. ọ̀rẹ́ mi ṣebí gbà mo wá re pè lọ rẹ ó sọ fún mi pé kì í ṣe epo ẹ̀jẹ̀ ńgbà mo sì rà tán mo gẹ́ pé epo ẹ̀jẹ̀ mo bá má. ẹ ẹ wo ẹ wo mo lẹ ti rẹ pẹlẹ. ìyá ọmọ lẹpọ ẹ̀jẹ̀ lẹta kí lè mi mi epo ẹ̀jẹ̀ lẹta ó sọ yà. ẹ ẹ mo lẹ ti rẹ pọ ẹ̀jẹ̀ gbà àtẹjẹ lẹ ń tà. ẹ̀jẹ̀ ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ìyá sàkí alákà náà wọ́n sọ pé epo tí wọ́n fi ń dáná kà ẹ̀jẹ̀ ni wọ́n ń rí wọ́n sì sọ pé náà yín làwọn ti wá epo. gbogbogbò ọmọkùnrin ọlọ́run lọ́dọ̀ ò ní sọ ọ́n lọ́kọ̀ burúkú o má sọ ọ́n lọ́kọ̀ tí yóò sọ mí o ẹ̀jẹ̀ wo ni wọ́n fi ń dín kà ṣọ́ra rẹ o ọ̀dọ̀ mi wọ́n ti rẹ̀kù èwo jẹ́kun tó rẹ̀ lọ́wọ́ mi lọ́sọ̀ọ́. ó yà mí lẹ́nu náà ni. lẹ́kọ̀ọ́ tèmi ẹni sùúrù mọ̀ mọ́ ìyá ìjẹ́ epo rẹ o torí mi ọmọ bíi tá a ti rẹpa o epo ni o ní ẹni bá ní mú kó gbóòórùn rẹ kó wò. ẹ jẹ́ àyẹ̀wò. ẹ̀jẹ̀ ni. adelérò wa a ó kú mọ́. ìyá yìí ẹ wàhálà ti wà àgbàlagbà tí ń sáré nú ẹ̀ka tí ń sáré nú ìdáná bí ọ̀bá lé nǹkan kan lé o ní ti àgbẹ̀ ọ̀sẹ̀ àti láti ní ká gbé ọ̀kà kẹrìbọ̀ tí ká gún láyà lọ́rù o lọ bí tí omi òkè àti tìsàlẹ̀ tó ti sàpàdé ara wọn. ẹwọ ẹwọ ẹwọ. ẹ má fẹ́ wọ. mọ̀ lọ. ẹ mọ̀ ọ̀sẹ̀ ìtura o. Ah! nínú ọ̀rẹ́ lọ́rẹ́ wọ́tọ̀ mo fi wá o ẹ má pè mọ́ lọ́fọ̀fọ́ ẹ dàpọ̀ o ẹ sì dé o ẹ kò sàdúrà bù o. àdẹ́kùn lórí tàǹdádé sí òbẹ̀kùn lọ́rùn òkun bẹ́ẹ̀ ni ikú bá pa wá lónìí ó dorí yín ọ̀gẹ́rẹ́rẹ́ ikú náà wọ́tọ̀ ẹ́. apáàdì ní ṣáájú ìkànnà àwọn ará wọn máa jẹ́ra. Ready, ready. adelérò wà òkú mọ́ ọ̀yẹ̀kú lónìí ilẹ̀ ilẹ̀ níbi gbogbo ayé ń dáná furọ́ ó fún ẹni mímọ́ tí a kò lè pa ǹjẹ́ bí a bá kòkú ní kókó alààyè ní dáhùn àwọn ra wọn kó máa jẹ́ra wọn lọ àwọn ra wọn àpáàdì ní ṣáájú ìkànnà àwọn ra wọn máa jẹ́ra wọn lọ àwọn ra wọn bá kéré bá kòjò orí ara rẹ̀ ní pèlè olùgbẹ̀sán rèé. bẹ́ẹ̀ ni bàbá. eléru wa afọtamọdí o eléru wa afọtamọdí àwádé léru wa àókù mọ eléru wa afọtamọdí eléru wa afọtamọdí o eléru wa. Yo! ayé láàgbé ah! ẹbí lọ́rọ̀ tó tó bá látàárọ̀ hmm? ṣé lórí ọ̀rọ̀ ilé tó júlẹ̀ náà ni. Hmm? ṣé kò wá tó torí ni. ó ah! kàn ní márùn-ún náà ni márùn-ún bíi ti bó o ah! ṣé mi nìkan ni ń gbọ́ elédùà ṣé mi nìkan ni ṣèbí ti ọmọ tó ń fèdí kú fọ̀ ni mo kọ́kọ́ ń bá káàkiri tó wá ṣẹlẹ̀ ah ó ṣe wá pọ̀ báyìí fún mi kí ló le tó ìgangan náà ah. ah. ìyáyé làgbé ìyáyé làgbé ọlọ́run tó ṣèyún fọ yóò tún ṣèmí ilé ọ̀rẹ́ wa tó sáńgbé ní ìpínlẹ̀ ọkùnrin àyìn òun sì tún kọ́ ìtó tún jù bá ń lọ mọ́ ronú kankan mọ́ sọ fẹ́ fi ronú pa ààrẹ ni ìrònú ò dàrán kan lára tí ronú bá pọ̀ ju ọmọ bara jẹ́ ni mọ́ ronú kankan mọ́ dàpọ̀ rẹ wa. Ah, ah ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ ìbọdọ̀ bàbá ọ̀sẹ̀ tura ni mo ti ń bọ̀ lórí ọ̀rọ̀ tọmọ iná ni. gbogbo láti gbọ́ ah! gbogbo láti gbọ́. ṣé mi nìkan wá ni ṣé mi nìkan ni. ìyáyé la gbé sùúrù ló sì ah! sùúrù ló sì mọ̀ bàrà ah! jẹ́. elédùà elédùà èyí máa pọ̀ fún mi o. ìyáyé la gbé sùúrù ló sì mọ̀ sùúrù ló sì. 我知道，我知道，我知道。我。

pánsá òfura pánsá jáná ajá òfura àjájì wọn bó lé òbá fura kò lè máa kóru wọn. alábìbí ìbá wo a ò fura wọn. ìbá wo. nípa ọ̀rọ̀ ọ̀dún yìí ni gbogbo ohun táwọn aráàlú ń rí nǹkan lèmi kì í ní ìrírí o ṣùgbọ́n tí mo torí rẹ̀ wá bá kì í ṣe ohun tí gbogbo etí lè gbọ́ yóò jẹ́ awo mọ̀sínú mọ̀síkùn ohun tó gbó bá sì ti dé kò gbọdọ̀ ríta òun lọ̀rọ̀ tí mo bá wà yìí ẹni tí ò jẹ́ kí ìlú irọ́ gbọ́ kó túbà kó túṣẹ tí ò fi ọkàn ìlú yìí balẹ̀ tẹ́kù èké bí ekúté ja òké bí ẹja tí gbogbo nǹkan ò lọ bó ti yẹ ó lọ olóyè awo ìlú yìí ni o hmm. olóyè ńlá awo ìlú ah. òun ló gbà mí jẹ àmọ́ àwọn èèyàn ò wọn láwọ bẹ́lẹ́ wọn láwọn fẹ́lẹ́ polú òjá nípa ṣe ni wọn káwọn aráàlú orí òun kọ́ ni ti ń ṣẹlẹ̀ o. Ah, ṣé kò ní tú ta. a ṣe é ṣe kọjá bó ṣe lérò. Ah, ṣé ó ṣe é ṣe. ohun tí mò ń wí rè o kò lè tú ta bó bá fi lè tú síta ajá láàrin àwa méjèèjì ah. nípa bẹ́ẹ̀ fẹ́mu tọrọ bá tún ta nǹkan. ajẹ́ láàrin àwọn méjèèjì. Ah. ọ̀rọ̀ ya á lẹ́yìn ah, o. <laughs> kò lè lẹ́yìn kò lè lẹ́yìn bí wọ́n bá ti mọ̀ wípé mọ̀ sínú mọ̀ sí kùn hmm. kò tún bẹ́ẹ̀ lọ. ń gbé sára. ẹ fúru bọ́. oyin mi láwọ. ń gbé sára. wáyé. awo. wáyé. wáyé. ẹ̀jẹ̀ lórí. kẹ́ ẹ jẹ́ dáadáa torí ebi yín ti wà ńlẹ̀ o. àpọ̀ ni àá jẹ ọjà bẹ́ẹ̀ ṣe lérò lọ. ẹ̀yin ni kẹ́ má wàá gbàgbé àdéhùn bẹ́ẹ̀ bá ti gbàgbé àdéhùn àwa náà á ṣiṣẹ́ yín bẹ́ẹ̀ ṣe ràn wá. àyè àyè ebi yín máa kún bá ebi yín máa kún tójú bá yẹjú kóhùn máa yẹ kójú bá yẹjú kóhùn máa yẹ mm. wọ́n ti gbéṣẹ́ ká payàn fún wa bá a bá dé débi ṣé báyìí ṣíṣe là ń ṣe. bẹ́ẹ̀ni ká má jáfẹ́ra. Hmm? àbí àbí àbí hmm. àbí iṣẹ́ tá a mọ̀ ń ṣe. Hmm. wèrè tí ń pariwo yìí. Ah, ẹ dákun ah, èmi ni òdú ọmọ ọ̀sẹ̀ ìtura ṣe fún yín gan pa sódò. ìkín àti mọ̀nà. wá o ẹ ṣe sùúrù sọ ọmọ pa gbàlagbà ni ọ oníkálukú ló sì lọ́jọ́ ọkú rẹ̀ ṣé o ní ikú ọmọ ọ̀sẹ̀ ìtura kò kọ́ o tó èní ládájọ́ ọkú rẹ̀ èní ni ó sì kú sọ́gbà gbogbo kọ́ ah. ọ̀bá fẹ́ kú kó oníkú kó yá gbẹnu dákẹ́. ẹ dákun tẹ́yìn rún iníṣẹ́ ẹ̀bí náà bàbá tẹ ìran mo oníṣẹ́ irú tèmi àfi tọmọ jẹ tẹ ẹ rí gbogbo ohun tẹ ẹ sọ pátá kò sí tó sẹ̀yìn etí mi èmi ló ṣe fún yín. ẹ ìgbà ẹ wọn kọ. bó bá tẹ wá gbọ́ kí ló kọ̀ ẹ kí ló kọ̀ ọ́ bẹ́ẹ̀. bọ́ bá wa gbọ́ nǹkan ẹ wá gbọ́ tó o bá fẹ́ mọ ohun tó ṣe fún wa á kọ́kọ́ pa ó gbọ̀nà ọ̀run lọ a wà pa ẹni tá a wá bá tá a fẹ́ wá pa tá a bá wá pọ̀ náà tóun bá wá dọ̀rùn yóò máa ṣàlàyé fún ọ. ọjà ọjà wẹ̀ olórí bú ara. ẹ jọ ẹ dàgbọ́ mo lè ṣe bẹ́ẹ̀ lọ. ìgboro lẹ́gbẹ̀ẹ́ bíi sálámù. èmi nu o ó ẹ wá máa lọ kí n máa wò yín. arákùnrin ikú ti wá ń rùn lórí rẹ báyìí. èmi ikú. ó kú o ó kú o ẹ dákun èmi ilẹ̀ kárí ẹ dákun èmi ní bẹ láyà yín dákun èmi ní bẹ láyà yín fún ìgbòlógbòló. ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìwọ ní odò ìjẹjọ odò ìwọ ní.

ti lọ sí oko bọ́sẹ̀rọ̀ mo lọ rèé bá wọn sọdún eégún mo ṣẹ̀ṣẹ̀ wọlé kò tí ì pẹ́ ngbò lèmi àti ẹ wá dúró tá a jọ sọ̀rọ̀. ọ̀rọ̀ tá a fi sọ lánàá ọmọ ọ̀ṣẹ́ ìtura tó ní ká lọ pa àṣírí ti tú ọ̀rẹ́ mi ah. ẹni tó bá purọ́ mẹ́nìkan àwọn tó àwọn onílẹ̀ àwọn onílẹ̀ ó bọ̀ nítorí ọ̀dà. tó o bá gbọ́ fífún ọmọ ìṣàlàyé fún ọ o ní irọ́ lè mi pa a ní láti bí ọrún ni mo ti fi ìlú wa ilẹ̀ tí mo ti lọ sí báyọ̀rọ̀sẹ̀ mo lọ rèé báwọn sọdún eégún ń gbò lèmi àti ẹ wá jọ dúró tá a jọ sọ̀rọ̀ pé ẹ o ẹ olú awo o ẹ olóyè awo mo sì sọ kò o tún gbà mí gbọ́. ọ̀rọ̀ tá a jọ sọ lánàá àmọ́ òde yìí. ẹ wá ra

gbẹ̀gbọ́ bàtà lẹ̀ gẹ́rẹ́ o sì wọlé wá bá mi pé ẹ o ọ̀rọ̀ tá a jọ sọ o fẹ́mi bá mọ ìgbọ́rọ̀ òrí bẹ́ẹ̀ kí mo wá kúrò sí ẹ lórí lémi tá a sì jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. elédò àtẹ̀yìntẹ́ ẹni lọ ẹ̀rà mi kalẹ̀ lórí lọ́wọ́ adúrún you know. àdúrà òkúlẹ̀ kìíní ọjọ́ àdúrà òkúlẹ̀ kìíní ẹlẹ́kẹta tòun ojú òkúlẹ̀ kẹta yìí mọ́ ọjọ́ àdúrà. jí mo bá àkàlàmọ̀gbẹ̀ lórí ọ̀pẹ jíjí tí mo jí mo bá àgbọ̀mọ̀ lórí àpáta níbi tó ti fọ̀ fún tó fò sí gbogbo mo ní ìwú àjànù mo ní ewé kí èmi ro àjìwọ̀n àjìwọ̀n ọ̀pá tó kanlẹ̀ ló kọ̀ rán. ewé láti òní lọ ẹ ó dẹ̀ bí ayé ó sin. ilé yìí ó àṣé èrì àṣé dànù àwọn àgàn tí ń tọwọ́ àlàbò sùn elédùà ó ṣé o ó ṣeun elédùà o adúpẹ́ ilẹ̀ yìí o ikú ti lọ àrùn ti lọ o. ẹ̀kọ́ ti dé o balógun lọ́rùn ṣàgbàlá jáde ṣé gbọdọ̀ wọlé ẹ̀fọ́ dídé òun balógun lọ́rùn tábàlà jáde kégbodò wọlé. ilé máa ń wá a jẹ́ pé ilẹ̀ wa ti dáńgbà wọn o elédùn ọmọ ṣe o ní ìwà ti dá o. Thank you. wájú lọ́rùn nílẹ̀ yìí ò ní gbére ò ní gbére. bá ti jáwé ẹlẹ́rọ á tù wá lára. bẹ́ẹ̀ sì ni.